Good afternoon, my people. This is your girl Mashallah Gist TV. I am here again to bring another gist, and this gist is about Queen Sekinat's um, advising Queen Naomi to stay in the palace, but to stay in the palace, not with the wives, oh, yes. So, um, but before we go into the uh, today's gist, if today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post a gist, you can get it. And to my new subscriber, I mean to my old subscriber, I said, Thank you. Thank you very much. I really appreciate you. Okay, okay. lọ́wọ́ yín á máa rè o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Èní yìí ọdún àdúrà ni. Màá gbàdúrà fún yín. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa gbọ́. Ẹ ṣé gan-an ni. Mo dúpẹ́, mo dúpẹ́, mo mọre o. Thank you so much. God Almighty will bless you, will bless your home, will bless your family, will bless your work. Thank you so much. Please subscribe, like, and share this video. God bless you. So, um, just to agbo tamuwa oni pé olórí sekinot wọ́n sọ fún Queen Naomi wípé kí wọ́n padà sí palace wípé ọ̀rọ̀ náà ti yanjú and why because kí ni ẹ mọ̀ pé olórí Sekinat close mọ́ kábíyèsí gan wọ́n close mọ́ bàbá wa Ọ̀rìnìṣà Adéyẹyè Ògúnwùsì so wọ́n ní every time ní kábíyèsí máa ń jẹ ọ̀rọ̀ Queen Naomi lẹ́nu ipe so advice àwọn ni pé kí Queen Naomi kan padà kan lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yèyélú àwọn because láti ìjọ́ tó ti lọ kò séèyàn kan tó ṣe é pé kán lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yèyélú àwọn which àwọn náà then look forward láti padà ní end of May but not with those wife so ẹ máa bá wa ká lọ. wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún tẹ̀síwájú pé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá rárá pé kò sí nǹkan tí Queen Naomi ń wá láyé tí kábíyèsí ò lè fún un wípé so àwọn fẹ́ kí wọ́n múnú kábíyèsí dùn wípé ìfẹ́ tó wà láàárín àwọn àti kábíyèsí pé kò ní bàjẹ́ wípé kí wọ́n lọ bẹ̀rẹ̀ sí í ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí yèyélúà of ilé Ifẹ̀. ṣé mọ̀ pé ìgbà tí Queen Naomi wà ní palace ṣé mọ̀ pé àlàáfíà wà ní palace àlàáfíà jọba kò sí wàhálà kò sí dààmú ṣe rí nǹkan tí ojú kábíyèsí náà go through lẹ́nu ìgbà tán fẹ́ àwọn olórí yìí à kì í ṣe kékeré. Mi ò sọ̀rọ̀ àwọn, um, olórí Ronkẹ́ o. Mi ò sọ̀rọ̀ olórí Tèmítọ́pẹ́, mi ò dẹ̀ sọ̀rọ̀ olórí Tóbi. Ṣùgbọ́n Ashley àti Mariam kì í ṣe nǹkan kékeré ni wọ́n fojú kábíyèsí rí o. Ẹ̀yin náà, ẹ̀yin náà dẹ̀ rí gbogbo àṣírí tó ń tú. Tí ò bá ń ṣe pé Ọlọ́run Elédùmarè tó wà lẹ́yìn Queen Naomi. Ah! So wọ́n ò lè bá wọn gbé. Ṣé ti yé Ẹ mọ̀ pé nínú interview tí queen naomi grant lẹ́ni wọ́n ti sọ fún wa pé àwọn èèyàn jẹ́jẹ́ làwọn àwọn ò dẹ̀ fẹ́ wàhálà ẹ̀yin gan tẹ́ bá wo queen naomi ẹ̀ máa rí pé èèyàn jẹ́jẹ́ ni queen naomi kì í ṣe ẹni tó fẹ́ wàhálà kì í ṣe ẹni tó fẹ́ jọ́ ibi tó peaceful náà máa ń fẹ́ wà ibi tó quiet tó peaceful náà máa ń fẹ́ wà ẹ̀yin náà dẹ̀ rí pé àtìgbà tí kábíyèsí ti fẹ́ queen naomi àgbọ̀ wà láàrin láàrin àwọn méjèèjì lóòótọ́ ọkọ àtìyàwó máa ń jà ó ṣe é rí kí Queen Naomi jáde kan ní à ẹ̀yin ẹ̀yin ẹ gbà o ọkọ mi ń gbé obìnrin o wọ́n ń gbọ́ pálàsì o àwọn obìnrin ò jẹ́ kọ́kọ́ mi gbádùn o ṣe é rí kí Queen Naomi sọ nǹkan kan Queen Naomi ń dákẹ́ báyìí wọ́n ń wò ní wọn sọ̀rọ̀ rí wọn complain rí so that kábíyèsí gan mọ̀ pé ojú Queen Naomi ti rí kábíyèsí mọ̀ pé ojú Queen Naomi ti rí máa bo nínú pálásì ni lọ́wọ́ àwọn obìnrin yìí Mariam àti Ashley ogun tí wọ́n gbé ti Queen Naomi kì í ṣe ogun kékeré. So back to the gist olórí Sekinat wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi they were close wọ́n advice Queen Naomi Kan wá padà sáàyè wọn kán bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wọn kó bẹ̀rẹ̀ sí í ṣojúṣe wọn. Igi lẹ́yìn ọgbà ni wọ́n jẹ́ fún kábíyèsí. Àwọn ará ilé Ifẹ̀ wọ́n nífẹ̀ẹ́ wọn. Àwọn ọkùnrin ìlú wọ́n nífẹ̀ẹ́ wọn. Àwọn obìnrin ìlú wọ́n nífẹ̀ẹ́ wọn. Àwọn ọmọdé ìlú wọ́n nífẹ̀ẹ́ wọn. Wọ́n ní kó padà kó bẹ̀rẹ̀ sí wá ṣojúṣe wọn o. Ní ilé Ifẹ̀, ẹ dẹ̀ rí i pé kábíyèsí wọ́n ti tó gbogbo mọ́tò àwọn olórí yẹn sí olórí quarters ibẹ̀ ni wọ́n máa wà. So Queen uh, eh, Sekinat wọ́n jáde o wọ́n ní kí Queen Naomi kan jọ kan padà sí ọ̀dọ̀ kábíyèsí kan bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wọn ṣe mọ̀ pé kábíyèsí bọ́n ṣe wà yẹn kábíyèsí close gan àwọn àti Queen Naomi close gan bíi five and six ni wọ́n ṣe mọ̀ pé fídíò kan wà tí mo ṣe tí mo sọ pé ní inú ìyàn kábíyèsí láti mú Queen Naomi bó ṣe rí nìyẹn tí kábíyèsí ò bá gbóhùn Queen Naomi wọn ò ní sùn ṣé ẹ rí mi bá wọn gbé o ṣùgbọ́n nínú ọ̀rọ̀ kábíyèsí ni mo ti mọ̀ nínú ọ̀rọ̀ wọn ni mo ti mọ̀ ẹ gbọ́ ní ọjọ́ kan tí eh, there was a time tí kábíyèsí ń celebrate birthday wọn tí wọ́n celebrate last kó tó dé pé Queen Naomi tán kúrò ń bẹ̀ tẹ́ bá gbọ́ speech kábíyèsí ẹ máa mọ̀ tọ́ ní pé àwọn mọ̀ ẹ́ pé obìnrin tó quiet ni Queen Naomi pé ó ní sùúrù pé àwọn mọ̀ ẹ́ pé obìnrin tó ní sùúrù ni Queen Naomi ipe àwọn dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí tọ́jú Queen Naomi ní pé wọn ò tí ì rí nǹkan kan ipe nǹkan tí Queen Naomi ti gbé ṣe nínú ayé àwọn wọn ní kì í ṣe kékeré wọ́n ní Queen Naomi máa ń gbàdúrà fáwọn wọ́n ní Queen Naomi wọ́n máa ń gbàdúrà fáwọn bí ìgbà tó ń gbàdúrà fara wọn ni ah ah Queen Naomi wọ́n wọ́n ṣe bẹ̀bẹ̀ wọ́n ṣe bẹ̀bẹ̀ nínú ayé kábíyèsí kì í ṣe nǹkan kékeré náà gbé ṣe kì í ṣọ̀rọ̀ owó ni gbogbo nǹkan ṣó ti yé yín ṣé ẹ rí ìgbà míì wà ájògùn ojòwò lọ bẹ́ẹ̀ ni ájòjò owó lọ. so bí ọ̀rọ̀ um, um, Queen Sekinat ṣe jẹ́ nìyẹn o wọ́n ti sọ fún wọ́n ti bá Queen Naomi sọ̀rọ̀ àwọn náà dẹ̀ ti ń gbáradì fún welcoming party Queen Naomi èyí tó máa wáyé ní um, next month ending of next month ṣẹ̀dẹ̀ mọ́ pé kábíyèsí dẹ̀ ti ń gbégbèsè wọ́n ti bẹ̀rẹ̀ sí move àwọn olórí yìí lọ sí olórí quarters so Queen Ronke nìkan ló máa wà ní palace so gist tá a gbọ́ ní ìta ní ká tó mú wá fún yín léèní èmi ọmọ yín náà ni o ẹ mọ̀ pé bíntín báyìí mo rí <laughs> èmi ọmọ yín náà ni o Mashola Gist TV ẹ ṣé gan ni o ẹ kú ìsinmi ẹ̀ní ní agbára Ọlọ́run. Mo máa mú ìtàn ìyàwó mi ń ṣàgbèrè abala karùn wá fún yín. Mo dẹ̀ máa tún mú ìtàn Mr. Jimoh wá fún yín. So kẹ́ ẹ kú ojú lọ́nà lórí ìtàn yẹn. Ẹ gbọ́ ẹ gbọ́ um, ìrírí ayé kì í ṣe ìtànà ìrírí ayé ni. Ẹ make sure pé ẹ ẹ watch ẹ gbọ́. tẹ́ bá gbọ́ ẹ máa rí pé ẹ máa kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀. So my my my people my lovely people please have a wonderful weekend. Thank you so much. Please share this video, like and subscribe. God bless you all. Thank you.